ورحمة الله وبركاته لن تكفي ربكم ولهم ولا الله الترى صلاة على محمد صلى الله عليه وآله وسلم من تسواجه على يتمر لهم من القرآن الكريم سورة المائدة آية استسامة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين àyà yìí ó jẹ́ àyà kan eléyìí Allah subhanahu wa ta'ala tí ó fi kàn pa fún òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam nípa tẹ̀blẹ́gù ìsàlá pé kí Ànábì sallallahu alaihi wa sallam tí ọlọ́run gbé lọ́wọ́ kó mú dé kó mu débi gbọ́ gbogbo àwọn tí ọlọ́run bá fún yín gbà láàyè láti débi gbọ́ wọn. Allah subhanahu wa ta'ala ọlọ́run yá ayé ọ̀rọ̀ sóòrò ọlọ́run gbogbo ìwò òṣìṣẹ́ alifọ̀ọ́lá ti ń bẹ ní ìyẹn tọ́ka sí pé ó ń tọ́ka sí àlẹ́ sọ́lá àlọ́ sọ́lá lè yà pé ànáṣọlá àlùkọ́lá tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ òun náà ni ọlọ́run bá ń tọ́ka sí i ọlọ́run ò ní yá ayọ́kánẹ́bí nítorí pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìsáálá òun ni ọlọ́run bá sọ́kánà bọ̀ jàálá lọ́lọ́run bá níbi sọ ọlọ́run yá ayọ́ àkọ́sọ́ ọlọ́run gbogbo owó òjíṣẹ́ báyìí máa ń zira ilé ìkànnì ọ̀gbìn tó fi ránṣẹ́ sí ọ tó sọ̀kalẹ̀ láti sánmà ìwé tí í ṣe àkọ́kàn ilé ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ láti sánmà nípasẹ̀ mọ́lákùnjú rí tó mú wá bá ọ látọ̀ lọ́lọ́wọ́ bá rẹ̀ ní tó ń bẹ nínú rẹ̀ mo lè fi gbọ́ àwọn ènìyàn má pa nǹkan kan má má fi nǹkan kan pamọ́ ojú ilẹ̀ kọ́ wọn. níbi àdúgbò ayé wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa ànábì láṣẹ pé kò gbọdọ̀ fi nǹkan kan pamọ́ nínú gbígbẹ náà fún ọ̀hán àṣìṣe tó tóbi oníkéèyàn máa láníyàn wípé àwọn kankan bẹ nínú Al-Qur'an sáàmì bí sọ fún wa irú rò torípé tí àyà yìí sọ fún wa náà ni pé báyìí máa ń zilẹ̀ ilé ìkànnìwọ̀ máa tilẹ̀ mọ́ àìbáyìí kúlà máa ń zilẹ̀ ilé ìkànnìwọ̀ gbogbo nǹkan tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó bá sọ̀kalẹ̀ fún ọ nínú ìwé tó fi ránṣẹ́ tó ṣe Al-Qur'an gbogbo tí gbẹ́rù ẹ̀ pátá mo dé ti gbọ́ àmàlẹ́ wà nílẹ̀ òjò fàáyì nítorí pé tó bá pa nǹkan kan mọ́ nínú rẹ̀ tó fi pamọ́ tó sọ fáwọn ènìyàn kódà kó ṣe tó kéré báyìí lápòjúwe wọn ní èèyàn sọ nǹkan mẹ́wàá èèyàn sọ mẹ́sàn-án èèyàn ti èèyàn kan pamọ́ fún ọ̀gá ìlẹ̀ tẹ̀lé pàlọ́ ṣe ta ọmọ ìyẹn. sọ àyà yìí jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan kan tọ́lọ̀ ọba fún wa mẹ́sàn-án àwọn sẹ́lẹ̀ sí wa lánàá ní wa sí wa torí pé àyà yìí ó kápá ma wípé àníbó ti wulẹ̀ kó ma wà ilẹ̀ ń tẹ̀ fà ẹ̀ tí ò bá ṣe ń ta wí bọ́yọ̀ sí apá kan ó fọwọ́ bu apá kan mẹ́lẹ̀ ó sọ kan ó mẹ́nu bá kan nínú gbogbo nǹkan tá a fi ránṣẹ́ sílẹ̀ àmì sọ́lá àmì sọ́lá ní àkùrán tó o bá ti ṣe é fama ballagta risalata iṣẹ́ tá a rán kò mú lókùnkò wallahu ya'simuka minan nas ọlọ́wọ́n bá rẹ yóò máa dáàbò rẹ̀ bọ́ yóò máa kéèsì ọ yóò máa là ọ minan nas níbi àbúrò àfihàn inna Allaha la yahdi al-qawma al-kafirin dájúdájú ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ kò ní fọ̀nà máa àwọn aláìgbàgbọ́ gbogbo ète tí wọ́n bá ń dá lérí rẹ ọlọ́run ìdí kí wọ́n ní àṣeyọrí lórí rẹ. àyà yìí al-Imam Ibn Kathir alayhi rahmatullah من يقول تعالى مخاطبا عبده ورسوله محمدا صلى الله عليه وسلم باسم الرسالة وإنه آية الله أبا سؤال آية أمبا رسل وجشير anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ń bá a sọ̀rọ̀ bísímì rìsàlà pẹ̀lú pé ó pè lórúkọ ìrànṣẹ́ oníyá ẹ̀kọ́ ọ̀sọ̀ ọlọ́nkò òṣìṣẹ́ bẹ́ẹ̀ wà á mìíràn lọ́wọ́ wà á mìíràn láwọ́ bí ìbìlá ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi ń pa á láṣẹ ipe kó ń dógòǹgó kó sì mú détí bọ gbogbo àwọn èèyàn pàápàá jùlọ àwọn tí ọlọ́run bá fún ní ìkápá láti mú ọ̀rọ̀ náà détí bọ wọn kí ni kó mú détí bọ wọn jẹ ní à láti sọ fún wa wípé mẹ́ẹ̀kùn ìdílẹ̀ ìlẹ́kùn mẹ́ẹ̀dìlẹ̀ rùn àfọ́ ibùn kẹfì alẹ́ rahmatullah wọ́n jẹ́ kí wọ́n pe àkíyèsí wa lọ síbi ìtumọ̀ mọ́ pẹ̀lú gbólóhùn jẹ̀mí á mọ́ àrùsálọ́wọ́ ọ̀hún gbogbo nǹkan tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó bá fi hàn sí ayé sí ẹ̀dá ọmọnìyàn ògbúrọ̀ owó gbogbo yálà ó fọwọ́ bá àlẹ́bìnrin àlẹ́bìnrin àbó fọwọ́ bá nǹkan kan lára rẹ̀ ni gbọ́dọ̀ tó pamọ́ àtàkṣà náà wallahu ahaqqu an takhsha kò sí ibi ọlọ́pàá ànábì lágbẹ̀ẹ́ kó sọ bó tilẹ̀ nǹkan yẹn wúwo tó ànábì gbọ́dọ̀ sọ torí pé ọlọ́run bá pa láti wípé gbogbo nǹkan tá a fi ran sí ọ̀pátá mo ti gba àwọn ènìyàn wàkọ̀dùn káfẹ́lá salawatullahi wa salamu alayhi dhalik wọ́n ní bẹ́ẹ̀ sì ni gbogbo tọ́lọ̀ ní na ṣe pátá gbogbo ẹ̀ ní mú ṣe gbogbo tọ́lọ̀ ní kò sọ pátá kò sí ìjọ sọ fún wa ló jẹ́ pé ìgbà tó kò sáábà kánẹ́bí fẹ́ jáde láyé ní kánẹ́bí sọ pé ọlọ́run ǹjẹ́ mo jíṣẹ́ pé ànẹ́bí sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀dá wàkọ́ ọmọ àtàmúlẹ̀ kìíyà òjíṣẹ́ ọlọ́run ọba tí kàńtọ́lọ́ba ń bẹ fún ó sì dúró gbámúgbámú kí n tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa aláṣẹ yìí kò fi kankan lẹ̀ bó ti wọlé kó mọ́. روى البخاري عند تفسير هذه الآية الإمام البخاري عليه رحمة الله ìgbà tí تفسير ń ṣe tafsir àyà yìí nínú tírà عن عائشة رضي الله تعالى عنها قالت هي وعائشة قل بطلبا ينسوا وني من حدثك أن محمدا كتب شيئا مما أنزل الله عليه فقد كذب يا عائشة رضي الله تعالى عنها wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ létí rẹ̀ wípé dájúdájú ànábì sallallahu alaihi wasallam ó fi nǹkan kan pamọ́ nínú tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún faqad kada wọ́n ní irúfẹ́ ìyẹ́ ò ìrọ̀lù pa. wallahu yaqul ìyàwó àṣà wa ń lo ayà láti fi jẹ́ ọ̀rọ̀ wọn torí pé bá sọ nínú Al-Qur'an wípé يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وأنت ركو الله سبحانه وتعالى أمها مقعنة لا شيء الله نمك وتعالى بلغ ما أنزل إليك من ربك mo dé kí bọ ayé o gbogbo nǹkan pátá tá a sọ̀kalẹ̀ fún ọ nínú síra ìyàwó Àìṣà رضي الله تعالى عنها قال وما قبع يوم سوى قبع كوى وقد وجد انه يروى النبي صلى الله عليه واله وسلم تواسي بين تقبع منه ìṣesí ọ̀rọ̀ ìwùwàsí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wàkẹ́ ìfàlà báwo ni òṣèlú rí bẹ́ẹ̀ nítorí wọ́n súnmọ́ ànábì púpọ̀ nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ìsúnmọ́ tí wọ́n súnmọ́ ànábì yìí òòrè ló jẹ́ fún ọmọ òòrè ló jẹ́ fún ọmọ ń bẹ nínú obìnrin tó súnmọ́ ọkọ ṣùgbọ́n ló fi dáta yìí ìsúnmọ́ tóbìnrin súnmọ́ ọkọ rẹ̀ pẹ́kipẹ́kí ó fi lé gbogbo fámìlì ó fi gbogbo ọ̀rẹ́ jìnnà sọ́kọ ìyàwó Aisha radiyallahu ta'ala anha súnmọ́ pẹ́kípẹ́kí lọ́sùnmọ́ nàbí nínú àwọn ìyàwó adásọ́lá àṣọlá òòrè yóò jẹ́ fún àìkúmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí bẹ táwọn èèyàn mọ̀ nípa adásọ́lá àṣọlá ìyàwó Aisha mú sọ báyìí ni báyìí ni ànábì tó sọ níta ànábì sọ rẹ nínú rẹ ìwé yìí tí wọ́n sọ yìí gẹ́gẹ́ bí àfọwọ́ Imam Bukhari wọ́n ní ẹwà aṣọ ọdún ọgbọ́n tó àlà àná ha wọ́n ní mọ̀nà àdáfẹ́ká gbogbo ẹnikẹ́ni tó bá sọ létí ẹ pé anna muhammad kata mashai'an mímà án tọ́lọ́ ọgbọ́n àlẹ́yìn fàkọ̀tù kalẹ̀ ẹ tó bá sọ pàdé bí fọwọ́ bò kankan mẹ́lẹ̀ àbó fi pamọ́ nǹkan kan bó ti wulẹ̀ kó ma nínú tí ọlọ́run bá Allah subhanahu wa tó fi ránṣẹ́ sí ó dájú onítọ̀ ọ̀gá ọ̀rọ̀ yìí yóò tàn ìmọ́lẹ̀ sínú làákàyè wa nígbàtí àwọn ṣíà àwọn rọ́fíbọ̀ tí wọ́n bá ń sọ nípa àwọn kankan bẹ tánàbí fi pamọ́ nínú gbàgbọ́ tí wọ́n àbí táwọn sòfíà tí wọ́n bá ní kankan bẹ ànábì fi pamọ́ òun náà ní sọ̀lá tó fàákì ànábì fi pamọ́ ànábì fún afọ Abubakar kò fún afọwọ́ ẹ̀yàn kò fún Usman kò fún Ali rọ́bì ọmọ àánú ìgbà tí ànábì wa ń lọ tá ànábì wa ń lọ níta gbangba títí sojú àná tí àmọ́dá ti dání wá pàdé àná ó ní yàkùbá àná àwọn yàkùbá tà kì í ṣe pọ̀ ńlá làwọn àwa wá ń bí ìdájọ́ pé nǹkan kan bẹ̀rẹ̀ fún ọdún pamọ́ tí mi fún ẹni kankan mo fi pamọ́ dé ìwọ ni pé kí nìkan náà sọlá jẹ ìfàyè kódà wọn lóore ju kéèyàn kékọ̀ọ́ àgbà pé ànábì ló fún ọ ẹ̀rí pé ìrọ̀ tó lágbára ìyàwó aṣọ ọmọdé ọmọ ọ̀gá ẹwù àti ìyàwó aṣọ àti sọ̀rọ̀ pé mo ní àdẹ́gbẹ́ ẹni tó bá bọ́ ọ sọ̀rọ̀ ẹ́ tó sọ ọ́ létí gbọ́ rẹ̀ man haddathak ẹni tó bá sọ fún ọ wípé anna muhammadan ló dájú dájú àdúgbò àfẹlẹ́m kátàmà ṣe àm mímà anzala Allahu alayhi faqad kadha tó bá sọ fún ọ wípé anẹ́sọ̀lá àfẹlẹ́m fún ìkẹta pamọ́ nínú tọ́lọ́wọ́ bá fún ọ ṣe sí gbà wípé òkú ó nìyẹn tó bá sọ wípé sísàfihàn ọ̀rọ̀ yìí sí ọ̀dọ̀ sí ti Tìjàní tó bá jẹ́ pé lódodo rẹ̀ torí pé nínú nítawọn ọ̀nà tó máa ń ṣe ń gbà mí tí wọ́n bá nífẹ̀ẹ́ nìkan bóyá èèyàn dáadáa kan láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí bẹ tí ò sọ wọn mọ̀ sàkíyèsí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ ló fi ṣe máa ń sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ńlá ńlá nílẹ̀ Yorùbá wọn lè ní sọ adámọ̀ ìjọ kan wọn lọ wọn bá rí ìdí kan pé ìwọ bíi a tí má gbẹ lá igi ń bá ta lọ́wọ́ à ń jọ náà tó ń gbà tó fi mọ̀ pé kò sí kò ní sísánẹ́ẹ̀tì àwọn lè sọ ṣe lè sọ sọ àwọn Muhammad alayhi àwọn wọn lọ bá wípé lódodo ni wípé àmísọ̀nà àfọlámù gángan ló fún sí àmàdà tìjà nísọ̀ láti fàájì tí wọ́n yẹ pé òdodo ni ọ̀rọ̀ yẹn jẹ́ fọ́kọ̀tàkàdà ìrọ̀lọ́pà fọwọ́kàdà torí pé ìyàwó aṣọ àkùnrin ọmọ ọ̀gá àlá wọ́n ti kà sí sábà gbogbo àwọn yẹn bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ ẹgbẹ́ bó ṣe wá ní sọ ìbùkọ́rẹ́ wọ́n wá mú àyà yìí láti fi ṣe ẹ̀rí pé wọ́n wọ́n kò yẹ kó يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك wípé ọlọ́run gbogbo ìwọ òṣìṣẹ́ ò tààrin tẹ́ báyìí lè gbọmọ ohun tí láti ilé ìkẹyìn ọ̀rọ̀ mú débi bọ̀ gbogbo ayé èyí tí ọlọ́run ọba rẹ tó sọ̀kalẹ̀ kankan sílẹ̀. wàá wá ibnu abi hatim afọ ibnu abi hatim àní ibnu abdulhasim látọ̀dọ̀ àfọ́ abdullahi ibn abbas annahu ja'ahu rajul faqala la wọ́n ní arákùnrin kan wá bá àfọ́ abdullahi ibn abbas ó wá sọ fún àfọ́ abdullahi ibn abbas òní inna nasa ya'tuna فيخبروننا أن عندكم شيئا لم يبدئ رسول الله صلى الله عليه وسلم للناس wẹ́nì kan wá bá wọn ó wá ní àwọn èèyàn kan máa ń wá ń bá wọn tí wọ́n máa ń sọ wípé ó ń bẹ lọ́wọ́ ìrẹ́ Abdullahi ibn Abbas àti àwọn kan nínú àwọn sàábé àwọn kankan ń bẹ lọ́wọ́ yín tó ṣe wípé ànábì òfin nǹkan yẹn hàn sáyé ojú ẹni péréte kan lànàbì fi hàn sí lẹ́bàá àwọn èèyàn náà ti máa sọ àdàpọ̀ ah, àwọn náà kàyé kan àgbọ̀pọ̀ àwọn afáwà èyí nìkan ni wọ́n fún wọn fún gbogbo èèyàn àwọn èèyàn yìí náà lọ bá wọn sọ àbí pé àwọn fúra pé àwọn àṣírí kan wà táwọn ẹbí ò sọ fún gbogbo èèyàn ṣe pé ẹ̀yin ìlú àbúrò àbá àṣìbá ẹ̀yin ọ̀kan báyìí lẹ́mú àṣírí yẹn fàkọ́lá bí àbá àfọ́gbọ́n àbá sọ wá dá lọ́wọ́ pé alámùtáàlà pé ṣé wọ̀ ọ̀mọ̀ ni pé anamọ́ àtàlà kọ́ ya ayọ̀ ọ̀rọ̀ sóòlù bẹ́ẹ̀ lè gbìmọ̀ àbúrò ìlẹ̀ ìlẹ̀ ẹ̀kọ́ wọlé fẹ́ sọ ànábì wò sẹ́yìn tọ́lọ̀ ní yá rasul òjíṣẹ́ balik ma ń ilé gbogbo a sọ fún pátá nínú òwe wa jíṣẹ́ al gbogbo ẹ̀ oníkó sọ fáyé báwo lè ti wá lè lérò wípé àwọn kankan wá ní sọ gbogbo èèyàn tó ti pé wàá láti sọ fún tó bá lè ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ń tọ́ta kó tọ́nà ń pa aláṣẹ. wọ́lá afọ abdullahi bin abbas anamọ̀lù kọlọ́mọ̀ bá búra o máa wà rọ́sánà rasulullah sallallahu alayhi wa sallam sawuda àfi bayda wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ogun táwa jẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi ogun tó ṣe wípé anabi ò kí dúdú bọ́ọ̀nù funfun fún wa ní o kí ni ìtumẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń gẹ́lẹ́ ló ṣàlàyé ṣòyàn túmọ̀ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ wípé àwọn kankan bẹ tí anẹ́sọ́lá àfẹ́là mú fi pamọ́ tí kò wù fáyé onítọ̀hún ti fi àìgbàgbọ́ nínú ayẹ̀ ìyá ayọ̀ ọ̀gbọ̀sọ́rọ̀ بلغ ما أنزل إليك من ربك وأكد في صحيح البخاري من رواية àbíjù àìfà báyìí ni ọ̀rọ̀ yìí náà ti ṣe wá ní sọ̀rọ̀ ìbùkárí nínú ìwáyà sí àbújù àìfà kọ́ọ̀lá kúlùtù àníyí ibn Abi Talib ọ̀bí ọ̀bá àbújù àìfà ó lè mìíràn sọ fún àfọwọ́ Ali ibn Abi Talib ó ní mo ní hal indakum shay'un min al-wahyi mimma laysa ǹjẹ́ ẹ tún ní àwọn nǹkan kan lọ́wọ́ nínú àwọn nǹkan tá a dájú sọ fẹ́yìn tó sọ pé kò sí nínú àkọ́kọ́ tó wà fọ́kọ́ọ́lá láà àfọ́ àìsàn àbẹ̀tọ́lẹ̀ wọn ni lára kò sí báwọn bí bá ń sọ̀rọ̀ kòrán ní sọ̀rọ̀ wọ́n mọ̀ yóò tẹ̀kú àmì ìhàwá ìlú wa ìlà wa ìlú yóò wá yìí olóbi sọ tọ́lọ̀ tí kò sọ fún wa ló sọ afọ́ alùpùpù àbí tọ́ọ̀lì wọn ni fọ́kọ́lẹ̀ là wọ̀lẹ́bì ìfàlẹ̀ ọ̀lẹ́hàbà wà bárọ̀ àìníkùnmá wọn ni mo fi ọlọ́run ọba ọba tí máa jẹ́ kí kóró téèyàn bá gbé sínú ilẹ̀ àsìkò tí ó wù yẹn bí kóró yẹn ó ṣe pín bí ó ṣe là nínú ilẹ̀ tí ó fi máa wù yẹn ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ afọ́ wa lè dìbò fún wàbárọ̀ anísìmá ọba tó dá ẹ̀mí wọn ni mo fi búra ilẹ̀ fahman yóò kí ìwọ ọ̀rọ̀jùlọ fún Qur'an in tí a lè fẹ́ gbọ́yé báyẹn ó ní àwọn kankan tí ò sínú Qur'an ṣùgbọ́n àgbọ́yé Qur'an náà ní nǹkan yẹ tọ́lọ̀ máa fi ta àwọn tó bá jẹ́ onímọ̀ lọ́rẹ̀ èyí mọ́ ń tẹ̀lé bí a kà kàn kankan náà alukur'an àgbọ́yé kéèyàn wá ní àyà yìí ó túmọ̀ síbi ó tún túmọ̀ síbi ó tún túmọ̀ èyí máa ń tó bàtà nǹkan àtàlàyé pé ọlọ́run bá ní yá ọ̀rọ̀ sóòrò ọlọ́run kò òjíṣẹ́ láti fi gba Ànábì sallallahu nítorí pé ọ̀rọ̀ tó fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ pé iṣẹ́ tọ́lọ́run bá rẹ̀ àlàyé eléyìí ní ìsìn kò sínú àkọọ́lẹ̀ tó ṣùgbọ́n máànà yìí ìtumọ̀ yìí ó wà nínú ẹ̀ náà dìmúníyà ó wà bẹ́ẹ̀ ìyẹn nǹkan tí a fọ alifun àbẹ̀kọ́ọ̀lì tí wọ́n ń sọ wọ́n ní ìlà ó ní pé àwọn àgbọ́yé kan ń bẹ bí ẹ bá ń ka alukur'an àwọn tó ní mímọ̀ yòó tí ìlọ rọ́jùlá fi kur'an ọlọ́run máa ń fún àwọn kan rọ́jùlá níbí òun náà ní ìrìnàmá kì í ṣe mùjáràdù ọkùnrin lásán àròjúlá bí àròjúlá tó lè àwọn tó jẹ́ onímọ̀ ọlọ́run máa ń fún wọn ní àgbọ́yé

àfọwọ́lì ní lápòjú àlàákìlù àlàákìlù bíi mọ́tòmọ́ rẹ̀ sílẹ̀ ọ̀ka yìí hàn àbí ìdílé ọ̀ka yìí adìyà àkìlù ni pé ẹnìkan pààyàn wọn wá pa padà wọn kò sanwó bíyà òun ní ìtumọ̀ rẹ̀ níbẹ̀ àlàyé nípa àwọn nǹkan yìí nífọ̀ọ́sí wẹ́wẹ́ kìí ṣe Al-Qur'an ó wá sọ nífọ̀síwẹ́wẹ́ súnà lógbèdáde àti àlàyé bákan náà wà fìkáàkù àfíìr fìkáàkù àfíìr àwọn tí wọ́n bá mú lójú ogun tí wọ́n bá kó wọn lójú ogun kí ni ká ṣe fún wọn ṣé ká tún wọn lẹ́nu àbíká ní ká sanwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlàyé lórí eléyìí náà súnà ló ṣàlàyé àgbóyà àwọn sọ̀hábà wọn ló ṣàlàyé wàhálà yókùtàlá mùsùlùmí bí kàfírì tí mùsùlùmí fún díkà bíbí mi tí ẹ̀mí káfírì tó bá jáde látọwọ́ rẹ̀ díyà ni ó san owó ẹ̀mí kò ní sọ pé torí pé ẹ̀rí kìí ṣe mùsùlùmí ara yọ san owó ẹ̀ bẹ́ẹ̀ bákan náà tó bá lọ jẹ́ wípé ó ṣèèṣì tí ò mọ̀ ọ́mọ̀ yóò san owó ẹ̀ yóò sì tún gbá wẹ̀ kódà kẹ́ni ẹ jẹ́ káfí kọ́mọdé kẹfẹ́ ṣùgbọ́n wọn ò ní pa alimuslim lè káfí nítorí káfí wàlẹ̀ òkà ní àmì àti kódà kò ṣe pé mímọ̀ ọ̀pá àwọn àlàyé lẹ́yìn kò sí nínú ọ̀pọ̀ sọ̀rọ̀ àtàn fárámù òun náà ni àwọn sàhábà ni wọ́n gbọ́yé látòrí ọ̀rọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àlàyé yìí al-Imam al-Bukhari alìmọ́mù buhari kọ́lọ̀ fún ayọ́ nínú wọn kọ́lá àjòhórí wọ́n ni mọ́mù zòrí wọ́n ni mínà wọ́ọ̀rí àrùsáàlá wà alàmọ̀sùn albẹ̀rẹ̀ wà àlẹ́yìnà àtẹ̀sílẹ̀ nǹkan mẹ́ta wọ́n ni mọ́mù zòrí ni wọ́n sọ àlẹ́yìn àtọ̀dọ̀ ọlọ́run ọba iṣẹ́ tí wọ́n rán ló ti wá ọlọ́run ló ránṣẹ́ sí gbogbo ẹ̀dá wa ala rasul albala ojúṣe tòjíṣẹ́ táwọn ránṣẹ́ sí òun náà ní kó mú létí gbọ̀ gbogbo ayé wa alayna taslim àwa tí wọ́n rán àwọn òjíṣẹ́ sí ní tó kàn àwa ni pé káwọn ojú wọ́n ti ṣẹlẹ̀ sọ́lọ́ ló wí ká تيمبله هون الرسالة من الله البلاغ للمرسلين التسليم لي على المرسلين عليهم الذين أرسلوا عليهم àwọn tí a rán àwọn òṣìṣẹ́ sí tí wọ́n nìkan ṣe kí ní o àtẹ̀lé kan jù wọ́n jù sẹ́lẹ̀ ìṣọ́lọ́run ló wí iṣẹ́ tọ́lọ́run wí nìyẹn kọ́lá ṣẹ̀bẹ́nu òṣìṣẹ́ ọlọ́run láti gbọ́ ọ̀parí náà àmọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ìmáàmù sòrí yìí ó bá ká ṣe làákà ìṣẹ̀lẹ̀ àrùsálẹ̀ tó ní ọlá iṣẹ́ yẹn ọ̀dọ́ ló ti wà ìyẹn tó mọ̀ ní pé tí èèyàn bá gba ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run èèyàn gbà tọ́lọ̀ náà ni tí wọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn kọ́ ni wọ́n ní rìsálà àwọn kọ́ ni wọ́n ní ọ̀rọ̀ ọba tó dá wa lónìí ọ̀rọ̀ tí wọ́n ní káwọn ó kàn mú dé etí gbọ̀ wa tó bá ti wá mú dé etí gbọ̀ wa wà á lẹ́yìn náà káwọn ojú wọ́n ti ṣe ọlẹ́yìn ìgbà míì bẹ ọ̀rọ̀ míì yóò lé lórí ẹ̀mí èèyàn tó bá sọ pé ìtọ́lọ̀ sọ èèyàn ìtànẹ́tì sọ èèyàn ó da gbogbo tọwọ́ èèyàn èèyàn ó dalẹ̀ nítorí pé ọba tó dání ọlọ́pàá ní láṣẹ bọ́lọ́n bá ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ máa gbẹ́jú ẹsẹ̀ mọ́lẹ̀ ó sì lè jẹ́ yóò sì jẹ́ náà tọ́lá bá sì ní ká má ṣe nǹkan kan tó bá jẹ́ pé lórí àwọn òjíṣẹ́ ọlọ́run la ti gbọ́ àgùdọ̀ mọ́ àkíkọ́lù kódà kó tako ìfẹ́ inú wa àgùdọ̀ ìwọlẹ̀ wà lẹ́yìn àtẹ̀sí kónkálukú wa ká gbéra wa lẹ́yìn ó pọ̀ nínú àwọn nǹkan tí gbogbo aláwọ̀ ọlọ́run ló sọ ànẹ́bì lórí ṣùgbọ́n tẹ́mi wá fi ń tàwọn lórí wọn fẹ́ ta kó ẹjọ́ kó kálukú yẹ ẹ̀dá ẹ̀ wọ àlẹ́ náà kẹsì tó máa ti ní ọlọ́run ló wí tó máa ti ní àmẹ́sọ̀lá fúnà ló sọ fún wa láti mọ̀ wípé òun kọ́ ló ní ọ̀rọ̀ wo ọlọ́run gan ló jẹ ká lo ìtọ́lọ̀ ń kájú wọ́jú sẹ́lẹ̀ fún ká gbé ìfẹ́ ní sílẹ̀ nítorí ṣe pàtàkì fún ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti fi tẹ̀sílíìmù fún àṣọ ọlọ́run kò lè wà ní jẹ́nà kò lè wà ní jẹ́nà wà á mẹ́ ẹ̀mẹ́ ọ̀rọ̀ ọ̀fọ̀mọ̀ kan ọ̀nà rọ́bì wọ̀n náà hàn náà tó àmì ìhàwá fàyín náà lè jẹ́nà ta bí ẹni máa wà gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù ìdúró wámú rẹ̀ níwájú ọlọ́run lọ́jọ́ àbí ìdúró dájọ́ ọlọ́run ọba níjọ́ náà gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ̀rù rẹ̀ wà náà hàn nafsa anil hawa tí ó sì kọ̀ fún ẹ̀mí ìfẹ́ ẹnu torí pé ìfẹ́ ẹnu ni èdè kéèyàn tẹ̀ láṣọ lọ ìfẹ́ ẹnu gbogbo ẹnikẹ́ni tó bá lè tẹ ìfẹ́ ẹnu ẹ̀ mọ́lẹ̀ fa inna jannata hiya al-ma'wa ó dájú pálí jẹ́ náà ìdẹ̀ ni ó jẹ́ ibùdó sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣe gbogbo àjọ máa jẹun وقد شهدت له أمته بإبلاغ الرسالة وأداء الأمانة الإمام ابن كثير وني الأمة كان يوصل جاري لها gbogbo àlùmọ́ ni ló jẹ́ ìṣe wípé ànábì Mùsá dókò sallallahu alaihi wasallam wa adaa'il amana ìtọ́lọ̀wọ́n ọba tó gbé kọlọ́mù lójúṣe òjíṣẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ wàtàntọ́kọ̀ òmìnirí fi àwọ́mí mahàfẹ́ kódà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kò dúró lórí wípé mo ti gbìyànjú tèmi ní àwùjọ èyí tó tóbi tó bù àyà tí ojú pé lọ́sẹ̀ kó nígbà táwọn ẹbí ṣe kútúbà hajjatul wada ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mùsùlùmí ló pé sí ààyè náà níjọ náà níjọ náà ìfàǹtọ́kọ̀hún nàbí sallallahu alaihi wasallam anábì tó fi ọ̀rọ̀ wá mi lẹ́nu kama fi sahih muslim lọ́dọ̀ bó ṣe wá nínú sẹ́yà عن جابر بن عبد الله رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبة يومئذ وأنا خطبة أنا بشيء دعوي صلى الله عليه وسلم وأنا بشيء الله أيها الناس إنكم مسؤولون عني أيها وبي ليري نقع ميو بابا دواجه لهم فما أنتم قائلون kí ni tẹ́ sọ níjọ náà ẹwà ní sọ lásán tí wọ́n bá bí léèrè nípa mi wípé wo òjíṣẹ́ wo ni mo jẹ́ ṣé mo dọwọ́ bo tọ́lọ̀ ń fi rán mi sí yín ni àbí gbogbo ẹ̀ ni mo wí fún yín fọ́mọ àti nǹkan ìlú òní kí ni nǹkan tẹ́ sọ níjọ náà قالوا نشهد أنك قد بلغت وأديت ونصحت gbogbo wọn ni wọ́n sọ ọjọ́ náà pé àwa jẹ́rìí ipò rẹ̀ àníṣọ́lá àìsọ́lá ó múṣẹ́ tó gbòǹgbò wà á dé ìta ó sì náà ń bẹ gẹ́gẹ́ bó ṣe yẹ kó náà ń bẹ fún wa wà lọ sọ ó sì gbà wá nímọ̀ràn ó àfọ̀mọ́ iṣẹ́ bá gbé fún ọ ó fọ́ ó mọ́ kò ní èrè inú ó sì dọwọ́ fún wa. فجعل يرفع إصبعه إلى السماء أنا بوان نوم ذكارباي السماء ويقلبها إليهم أنا بوان يوم ذكارباي نيو غاغان níbi tí gbogbo àwọn ènìyàn wà ويقول اللهم هل بلغ اللهم هل بلغ. gbàdá náà ti gbọ́ ọ̀rọ̀ tẹnu wọn tán ànábì tí wọ́n ń pè ìrẹ ọlọ́run tí mo jíṣẹ́ pé áyà yìí àwọn àfáà wọn pè ní áyà tó tẹ̀blìkì áyà tó àtẹ̀blìkì nínú àwọn áyà tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi stampu ṣẹ́tánẹ́tì ṣe wípé kò láàyè bá a ti rán ló ṣe jẹ́ wípé òní áyà yìí tó bá wá bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ fi ṣẹ̀sìn ọlọ́run kéèyàn má gbẹ́sẹ̀ kú lórí ìntánẹ́tì báṣọ. torí Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó ti pé ẹ̀sìn rẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam. Ànábì ò sì dọwọ́ kò fọwọ́ bò kankan gbogbo tí Ọlọ́hun bá subhanahu wa ta'ala tó pa á láṣẹ wípé kó wú fún wa kò là ọlọ́run yá ayé wọn rọ̀ sóòlù ọlọ́run gbogbo rẹ̀ òjíṣẹ́ bẹ́ẹ̀ lé unzila ilayka min rabbik mú dé sí bọ̀ wọn albuluk tẹ́lìmà balaga ó láwọn ìtumọ̀ tó pọ̀ ó lè túmọ̀ alwusul wàlìbíntìhà kí nǹkan ó débi ó lè túmọ̀ síbẹ̀ أو الإيصال من الأصول والانتهاء pé nǹkan ń bọ̀ nǹkan ń bọ̀ ó wá débi tí ó parí sí ọlọ́run bá lè máa ń fila ilẹ̀ mẹ́rin ọ̀rọ̀ bákan náà ó sì lè túmọ̀ sí algáyà lápòjú omi ìṣòwò ni ọmọ náà kọ̀dùbálẹ̀ àgbà قد بلغ سن البلوغ ó ti dé gbèdéke ibi tá a ti mọ lẹ́yìn àti bàlágà sábà ló ti bàlágà ìtumọ̀ náà ni pé ó ti dépò ọmọkùnrin ó ti dépò ọmọbìnrin àmọ́ lógbóló bàlágà fún yẹn náà ṣùgbọ́n nínú àyà yìí ìtumọ̀ bàlágà bíi yòfíìlù máa náà alwusul wal-intihā mú dé etí gbọ́ wọn kọjá wípé kò ní síbi tí ò ní dé bọ́lọ̀ bá dé fún alágbára mi yà á yọ rasul bálẹ̀ ìdí nìyẹn tá nàbí sallallahu alaihi wasallam tá nàbí ètí sùn tí kì fi wò àṣẹ tí ọlọ́run bá pa nàbí sallallahu alaihi wasallam òsì ní rí kankan tó rí wípé oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn àlùmọ̀ yìí ìgbéjìnà sí aburú bẹ́ẹ̀ fún àlùmọ̀ àyàfikà ànábì ọ̀sọ̀rọ̀ nípa rẹ̀ ànábì onídàkẹ́ sallallahu alaihi wasallam ànábì ọ̀sọ̀rọ̀ kò síbi tó fi bẹ́ẹ̀ bí kìí ṣe wípé ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik àṣẹ tó lọ́n pa ànábì sallallahu alaihi wasallam ọ̀ràn ìyẹn ni ọlọ́run wa subhanahu wa ta'ala ọlọ́run wa ilẹ̀ tẹ́fàáì fọmọ abẹ́lẹ̀ pẹ̀lú ìsàlẹ̀ta tó bá wá ṣe ń ta wí àbó ojú ẹ̀ sí apá kan òfin apá kan sílẹ̀ òṣèlú tó pọ̀ díẹ̀ ò wá ṣe díẹ̀ o ọlọ́run tó bá lè wáyé bẹ́ẹ̀ fọmọ abẹ́lẹ̀ ò ṣe ń ta ọ̀rọ̀ yẹn o afọwọ́ abdullahi ibn abbas kọ́lọ́wọ́n bá kó bá a yọnu sí wọn kó bá kẹ́ wọn wọ́n ní wà ilà ntàmùkà ìtumọ̀ ẹni pé wà ní nkàtàmùkà áyà áyà kan wà ìdá áyà kan ṣoṣo báyìí tíra ẹ̀nẹ́bí bá fi pamọ́ tó bá sọ mímọ́ oúnjẹ́lá ilẹ̀ ìkànnà nínú tí ọlọ́wọ́ bá rẹ tó fi ránṣẹ́ sí ọ lẹ́mtẹ́blò rìsàlátà ìtumọ̀ ẹni kò ṣe kankan náà ẹwùn kan ọ̀rọ̀ tànẹ́tì yìí sọ̀rọ̀ wípé nínú hundred mo 99 ninety nine kò àlàyé tó ẹ̀kọ́ ẹyọ kan tó kù tó bá sọ náà fọmọ àbẹ̀lẹ̀ ti dọ̀rọ̀ sọ ẹ́ rí pé àbòsí tó ga oníkẹ́nìkan wá sọ pé àlejò kan ẹni tó wàá ń làm tẹ̀fà fọ́mà bẹ̀lẹ̀ tẹ̀fà ẹyọ kékeré báyìí nínú tá a fi ránṣẹ́ sí ọ tó bá sọ fọ́mà bẹ̀lẹ̀ tẹ̀fà lẹ́jà òjíṣẹ́ pé ẹni tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó gbé iṣẹ́ tó lágbára tó báyìí tó gbélé lórí ẹni pàdánù àfẹ́lá ànábí òsùn kò wó látara wípé yóò mú gbogbo ẹ̀dẹ́ tí gbọ̀ kó wá níbàámu sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bọ́lọ̀ ń fi pa aláṣẹ àbùsí tó ga oníkàmọ́ ní lẹ́nu pé nǹkan kan tó ń bẹ nínú ẹ̀sìn táwọn ẹbí ò sọ ìgbà táwọn ẹbí wàá lọ tán làwọn kan tó wàá gbé nǹkan yẹn kalẹ̀ náà wàá pè lára ẹ̀sìn irú ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ onítọ̀ ó ti sọ wípé wà má balaga ar-rasul sallallahu alaihi wasallam nítorí sọ wípé ànábì ò sàṣepé ìfẹ́ tí wọ́n rán gbogbo àwọn tó ń dá dáadáa lẹ̀ nínú ẹ̀sìn ní tí wọ́n ń sọ náà nìyẹn lìsáàlù hàl ní tí wọ́n ń sọ òun náà nípa ní sọlá sọlá iṣẹ́ tí ò jẹ́ pé òun làwọn padà wàá mú wá lẹ́yìn ìgbà tó lọ kọ́lọ̀ kó ṣe wá ń àyà yìí ìpele mẹ́ta ni àwọn kókó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpele àkọ́kọ́ al'amuru bi tablik ọlọ́pàá àníṣà àfẹ́lámi láti ẹgbẹ́ ń tààrán ọmọdé gbígbà àwọn àkọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì wà ń lọ tẹ́fàáì fàmàbẹ́lẹ́ tẹ̀rì sàrẹ̀dà tó o bá ṣe ń ta ní kó o wí àbí ẹyọ kan bó ti wulẹ̀ ọmọ tó bá dín nínú nǹkan tá a ní o sọ fàmàbẹ́lẹ́ tẹ̀rì sàrẹ̀dà alimam wọn ni yáà ní wà ń lọ àjì ìlànà máa àrùsálùtù kàbí. فما بلغت رسالتك أي وقد علم ما يترتب على ذلك لو وقع أفعل ابن كثير وأنا ترى وبان صومي وإن لم تفعل فما بلغت رسالتك يعني وإن لم تؤدي إلى الناس ترى النبي صلى الله عليه وسلم توبة مدتك بامية ما أرسلتك به من تبي الله وباكنا وسعيه فما بلغت رسالتك o jẹsẹ kankan kódà kó ṣe díẹ̀ báyìí lòun lé nígbà wọn ìdájọ́ rẹ̀ náà kó ṣiṣẹ́ kankan ayé wàkọjà àyèmá bẹ́ẹ̀ sì ni anẹsọlá sálám náà ti mọ máa yàtàrà tàbí àyàdá ìjìyà tó ń bẹ níbẹ̀ lọ́wọ́ wa kọ wa tí wọn bá wáyé ìdí yẹn tó ń dẹ́pọ̀ náà sálám oníṣù kò ní ẹni tí ó bínú ni ó bínú kódà èyí tó kà ánábì gbàgbàgbà èyí tó kà ánábì gbàgbàgbà nípa ọ̀rọ̀ zaid kúrò haritha tọ́bí ọlọ́ ànìwò àti zainab bíbí dàṣù tí ara ń ti ànábì tó bó là ṣe sọ lóyè ọlọ́wà sí ọkìlẹ̀ àti ọfẹ́ máa fi pamẹ́ mọ̀ wọ́n mú bí nítorí pọ́nà wọ́n padà fi hàn gbogbo ayé àtàkṣà náà wọ́n lọ àtàkṣà ọfẹ́ máa bẹ̀rù àwọn yẹn ọlọ́run kó bẹ̀rù ọ̀ràn yẹn kò wù ìpele kejì tí ò bá lè wí kódà kó fi kékeré kan pamọ́ ìdájọ́ ni gbogbo fi jẹ́ra kan. ìpele ẹlẹ́ẹ̀kẹta wallahu ya'simuka minan nas ọlọ́run yóò máa ṣe kíni o yóò máa dáàbò pọ̀ minan nas minan nas yẹn lílẹ̀ ọmọọmọ ni min sharri an-nas min kaydi an-nas min gbogbo tó lè wà bẹ nínà nọọsì ó ti gbogbo ẹ sínú Ọlọ́run yóò máa ọ nínà náà níbi àbúrò àwọn so ìta fẹ gbọyé níbi ọ̀rọ̀ tó lọ́wọ́ bá ń sọ ń bì yìí pẹ̀lú fìyàkọrọ tá à ń bá yóò rà ní ọsẹlẹ tá a fi rán ọ máa wí fáyọ tó o bá gbogbo bá fẹ́ máa ló jẹ́ pé tó tẹ̀lé pé wọ́n lọ́wọ́ yà ọ́ sínú ká fọ́kàn ara rẹ báyìí ọlọ́run máa dùn láàyè níbi àbúrú tí ń bẹ̀rẹ̀ wà rẹ̀ ẹnìkan ò ní máa sọ pé ọlọ́run wí ànábì wí tó sì dúró lérí ẹ̀ tí ó sì gbangba ń sọ ní kọ̀kọ̀ yóò sì àwọn èèyàn kódà àwọn ọmọ ìlú nífẹ̀ẹ́ kódà àwọn ọmọ pé kọ́mọ̀tì ẹ̀ lè sọ̀rọ̀ mọ́ àbíkan dá gúnlẹ̀ àbíkójú ẹ̀kú dà ọlọ́wọ́ aṣọ fún ẹni sọ̀rọ̀ àtọ́lá má bẹ̀rù ẹnikẹ́ni wallahu ya'simuka minan nas ọlọ́run fi eléyìí ó fi fi ànábì ní ọkàn balẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ó wá nínú àlàyé tí àfáwà Ibn Kathir tí wọ́n ṣe lórí àyà àyà wallahu ya'simuka minan nas wọ́n àyè balẹ̀ àǹtà risalati ọlọ́run ní rẹ̀ ilé àdúgbò àfẹ́lá gẹ́gẹ́ bí afẹ́lú kẹ́lí ṣe ṣàlàyé ẹ̀ pé ìwọ́n táwọn ẹ̀jíṣẹ́ ti mọ̀ ọ́rọ̀ wà á nà ha fẹ́rọ́ èmi ọlọ́run màá máa dáàbò wọ́ wà nà fẹ́rọ́ màá máa ràn ọ́ ṣe wà máa yílù màá máa kún ọ lápá àdá àdá ìk lórí àwọn ọ̀tá rẹ̀ wà mú bèrù kàbíyí màá jẹ́ kó ọ jẹjà lérí wọn fọlá tàkà mọ́bẹ̀rù wọ̀là tàkà má bànújẹ́ fàlàyẹ́sìlà áhàdùn mímíhùn ilẹ̀ ìkàbìsú ìyúbí gbogbo ẹnikẹ́ni tó bá láburú lọ́wọ́ wọn nínú wọn tàbí fàbúrú ìṣọ́ abúrú yóò nìkan ọ̀pọ̀lọpọ̀ nàbí sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ kọ̀bùlà nùzúlù hádìí àyà yóò ṣọ̀rọ̀ wọn lànà sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ ṣáájú tí àyà yóò tó sọ̀kalẹ̀ àwọn kan wà tí wọ́n máa ń sọ ànábì sọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ ṣáájú káyà yìí sọ̀kà kàmọ̀rọ̀ wà imam ahmed gẹ́gẹ́ bí imam ahmed tí wọ́n bá ti gbé jáde nínú síra àwọn pé anna aisha radiyallahu anha kánà tó hajjì wọ́n ni yàwó aisha kan ọba kó bá ayọ́ sí wọn wọ́n ni wọ́n sọ ọ̀rọ̀ kan fún wa wípé anna rasulullah sallallahu ó dá wọn mọ́jú lórúkọ kan ìyàwó àìsà ní àwọn sì ń gbẹlẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa alihi wa sallam qala ìyàwó àìsà wa ni wọn fa qult ma sha'nuka ya Rasulullah ẹwù obìnrin rẹ ó rí pápá ọmọ sùn ma sha'nuka ya Rasulullah kí ló ṣe èrè òjíṣẹ́ ọlọ ọ̀sọ́ wípé tó oh, bóyá bàlẹ́ kan dé ṣùgbọ́n kò sọ́bẹ̀ ó tún bí léèrè gẹ́gẹ́ bí ìjọmọ̀nìyàn orí gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run orí gẹ́gẹ́ bí kí ni ọkọ rẹ̀ ẹgbàgbọ́yọ̀ rẹ̀ kò rí ah tó tún bí rẹ̀ ṣàlùkà kí ló ṣe ọ́ ìròyìn ànágbèwà ń dá lóhùn pé láìka rọ́jùlá ń sọ yá ní àfáàbí yà rúṣù ní lẹ́yìnlá ìṣẹ́ ọlọ́ta ah, ó sì wù mí nínú ẹ̀mí mi kí n rí ẹnìkan tó jẹ́ ní rí nínú àwọn sàájé mi lówó èmi kó mi kó dúró tí lè ó fi má kó mọ́ kó ọkàn anábìrin mi pé ó ṣeé ṣe káwọn èèyàn kan gbé wá bú pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ bá wà lẹ́yìn wà lẹ́yìn sọ́dọ̀ anábìrì mò ń kó inú ẹ̀ ó wù mí bẹ́ẹ̀ tí n bá lè rẹ́ nìkan lálẹ́ òní ìtìlẹ̀ ó tí ó bò sí. kọ́ọ̀lẹ̀ ìyàwó àìsà kọ́lọ̀ bá kó bá ayọ́ ní sunwọ̀n wọ́n ní fi fàbẹ́yìnà àna àdáadáa orí ọ̀rọ̀ yìí la wà àti ìparí ẹ̀ ìsẹ̀mí ìtù sáwọ́tà sílá abágbọ́ tí bí ìgbà téèyàn fi ìdà halẹ̀ kára fakọ́l mọ́n hàlẹ̀ anábìnrin bá yẹ fakọ́l ẹni sáàdù bùn malik arákùnrin náà bá ní èmi ní sáàdù ọmọ malik fakọ́l máa jẹ́ àbíkì anábìnrin kí ló wá ṣe lásìkò kọ́lá ó ní jí ìtú ó mo wá lè àhàrúsaka ya Rasulullah mo fẹ́ wá dáàbò wọ̀ sọlọ́lọ́ arábìnrin rẹ bẹ́ẹ̀ ó kà wá lẹ́nu ó ní mo fẹ́ wá dáàbò wọ̀ lálẹ́ kọjá pé mi máa dúró níta ìwọ lọ bàtọ́ sọ eléyìí kọ́ọ̀lẹ̀ ìyàwó àṣà wa bó ṣe sọ̀rọ̀ yẹn tán فسمعت غطيط رسول الله صلى الله عليه وسلم في نومه ó ní bàbá ti fi gbọ́ ọ̀rọ̀ sábà yìí ànábì ti tẹ̀lé débi kó ànábì tó wá ń hàn yẹn tó ẹ̀kọ́ kan ànábì balẹ̀ ohun tí òrí sùbẹ́lẹ̀ bó ṣe gbọ́ pé sáàbùn mọ́lẹ̀ fi ti wà mú ànábì fẹ́ ìlélẹ̀ ànábì wá sùn débi pé yàrá ṣàgbé mò ń wá tó ń gbọ́ bánàbì ṣe ń hàn yẹn tó ẹ̀kọ́ kan ẹ̀ balẹ̀ sallallahu alayhi wa sallam àwọn náà ń gbà wá kí la fẹ́ mú jáde ń bí yìí wípé híhan kìí ṣe àbùkù híhan kìí ṣàdébù àti ilé ẹgbẹ́ pé torí tó fi kọ ìyàwó ẹlẹ́ òní pé máa hàn bàbà owó òní lẹ́rọ ìyàmá kọmọlẹ́ ìgbàbẹ́ híhan wà nábi sallallahu alaihi wasallam وإن دل وإنما يدل على بشريته ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé èèyàn lòun náà gbogbo tí máa ń ṣe èèyàn náà ti máa ń ṣẹlẹ̀ sáńdẹ̀ sallallahu alaihi wa sallam èèyàn máa hàn arábìnrin kan ẹlòmíì sì ń bẹ kì í hàn àmọ́ tó bá ti ṣe wàhálà tó bá dà yóò hàn níjọ́ ẹ̀rì pa anábì sọ́lá àti anábì òdòdó sùn ọ̀n ti gbà tí fáàbùlù máa tó dé lànàbì sọ́lá àti sọ́lá lànàbì tó rí èyí tó wá ṣẹlẹ̀ níjọ́ tá a wí yìí ọlọ́run wá sọ àyà ìkàlẹ̀ pé wọ́n lọ́wọ́ àṣemùká nínú ọlọ́run ní ọmọ sọ àwọn ìgbà tó báyìí kẹ́ni ẹ̀ka máa sọ nítorí pé ọlọ́run sọ pé wọ́n lọ́wọ́ àṣemùká nínú ìgbà afọ àwa al-Imam al-Baghawi ní tafsir wọn ká mọ̀ wípé bàbá ọlọ́run sọ fún àwọn ẹ̀fọn àṣàlàbí wọ́n lọ́wọ́ àṣemùká nínú mọ̀ sọ níbi aburú àwọn èèyàn wọ́n ní ìyẹn ò túmọ̀ sí wípé àwọn èèyàn ní àtẹ́ǹtì aburú sáàmì lò wà náà láwọn ìbẹ̀rẹ̀ lọ́sẹ̀lẹ̀ lórí owó ọ̀hún wọ́n ta fàmà nàbí sọ̀rọ̀ sọ́lá ó sì bà débi pé ọkàn eyín iwájú báyìí àníyàn sọ̀rọ̀ bàbá wọn sọ pé wà láyé asùn kàmí nínú náà sọ́yẹ kí ọ̀fà ń kó bà nàám àwọn Yahudi ní ọjọ́ Khaybar Khaybar àyíká ló ń jẹ́ Khaybar nígbà táwọn àfẹ́lá àtàwọn sọ̀hábà tí wọ́n lọ láti lọ jà àwọn ará Khaybar láti gba àyẹ̀yẹ fún Islam àwọn Yahudi tó wà níbẹ̀ wọ́n wá gbé ọ̀kan náà àwọn Yahudi ó fààyàn bí i ẹ̀bù ẹ̀bù yẹn sì ní apá ẹran tí wọ́n ti dín tí wọ́n ti yàn anábìsí fẹ́ràn ẹran ó làásù wọ́n gbé sínú àwòrán wọ́n gbé fáwọn ẹ̀rọ sàn wàkánà máa mú wa wọ́n lè fi pọ́ọ̀sì rẹ̀ wọ́n ti fi wọ́ wọ́n ti fi sí pọ́ọ̀sì wa rẹ̀ apá ẹ̀rọ yẹn gan sọ pé èyí ò sí ọlọ́ọ̀ má jẹ mí o ìwọ́ wà bẹ́ẹ̀ o fa akalahu rasulullah sallallahu alaihi wasallam anabi jẹ wàlẹ̀ mi jẹ tó rọ̀ bó ṣe gòzìlì gbẹdọ̀ fàlẹ́ sọ̀rọ̀ nínú ẹgbà wa ni àgbọ́pọ̀ àwọn míì jẹ́ níjọ́ yẹn tí wọ́n kú gbogbo fífẹ́ kọ́sí amẹ́sọ̀rọ̀ wa àmọ́ ó ń bẹ nínú ọ̀rọ̀ tí àwọn onímọ̀ sọ wípé ìgbà tó kù sára tánà fífẹ́ jáde láyé ànábì ni mò ń fìlì ìnira apẹ̀rẹ̀ tí mo jẹ ní kọlbà bó dẹ̀ yẹ kọ́ ní sábàbí ikú àwọn sọ̀rọ̀ tó kó dáa bá ń ka ìtàn àwọn kan lè wẹ̀ ànábì wẹ̀ fẹ́ pé pọ́lísì wọ́n pọ́lísì ẹ̀kú lá al-Imam al-Baghawi wọ́n mú jáde ní ibi wallahu ya'simuka minan nas wọ́n ní túmọ̀ rẹ̀ ní pé minal qatl àní fi ẹ̀mí rẹ̀ lé ẹ̀dá ọlọ́run kankan lọ́wọ́ pé túmọ̀ rẹ̀ wọ́n wá lójú ogun ẹ̀ nìkan wá pa ọ́ àlẹ́lẹ́ nìkan البغوي في تفسير وانا والله يعصمك من الناس اي من القتل wọ́n lè lọ lọ́fà ó kọ́bà ó wọ́n lè ṣe ìjàmbá kan ó kọ́ ṣùgbọ́n pé ẹ̀mí rẹ yóò wà tọwọ́ wọn bọ́ la والله يعصمك من الناس هذا تفسير وجيه في الإمام البغوي في وصلى من تفسيره nítorí àsopọ̀ fún àǹfààní ọlọ́run wọ lọ́ọ̀yà àsomùka nínú náà àlẹ́sìmá ní èdè lọ́gbọ́wọ́ oníṣùmọ̀ tó pọ̀ àsọ̀bá lè máa ná mọ̀nà kéèyàn kọjú nǹkan kó má ṣe bí máa ná dáàbò kò lè túmọ̀ síbẹ̀ wàlẹ́sìmá ó tún lè túmọ̀ sí alhablu okùn téèyàn máa fi de nǹkan kó mọ́ bàa já wọ́n ń pè ní ẹ̀sìnmà tẹ́lẹ̀ àfàwà àti charge tẹ́ bá ti sọ. alẹ́sìnmà ó lè túmọ̀ sí asábà okùn náà níbẹ̀. alẹ́sìnmà ó lè túmọ̀ sí alqilada òun náà ní ẹ̀gbọ́n àbí èyí tí yẹn fi sọ́wọ́ náà fi máa ń pe ọrùn ọwọ́ bíi ní mẹ́ẹ̀sọ́ọ̀bù lẹ́fún máa ń pè bẹ́ẹ̀ so tó tẹ́ka máa ṣàlàyé lẹ́yìn tí èèyàn bá rí kẹ́límọ̀ kan a gbúdọ̀ kí kẹ́límọ̀ yẹn délédélé yóò lè fún wa ní ìtumọ̀ ọlọ́run wallahu ya'simuka minan nas ay Allahu yahfazuka ẹ́ Allahu yamna'u yahfazuka ويمنعك ويمنع الناس من إيقاء الشر والأذى عليك ọlọ́run yóò di àwọn èèyàn lọ́wọ́ mú kò ní lè fi ẹ̀mí rẹ̀ lé wọn lọ́wọ́ wallahu ya'simuka minan nas kẹ́lìmọ̀ ismail àpèjúwe ẹ̀kọ́ náà Qur'an ọmọ ànábì lọ ìgbà tí bàbá rẹ̀ nípa wọnú ọkọ̀ ojú omi kọ́lá sàáwí ila jabalin ya'simuni minal ma' èmi ó lọ sápamọ́ sórí àpáta àpáta yìí ya àfíìmù ní wọ̀lọ́ọ̀yà àfíìmù kà yàásímù ní àpáta yẹ òní ó dóòlà mi nínú ìlà tó mi òfin gbé mi lọ láì nínú ọ̀pọ̀ ní asúrọ́tù Yusuf nígbà tó lọ́n sọ̀rọ̀ nípa ìyàwó ọba ilẹ̀ Mísírọ̀ àti ànábì Yusuf ní tó ṣe láàrin wọn ọ̀rọ̀bìnrin nígbà tó fẹ́ mọ ọrọ̀jọ́ ó ní wọ̀là kọ́dúrọ̀ wàtúhù ànáfì èmi ni mo fa Yusuf mọ́ra èmi ni mo gbé èròkèrò síwájú ẹ̀ pé kó bá mi ṣe sìnà fàstà sọ́mà fàstà sọ́mà ẹ̀ fàstàdà ìmtìnà ìṣẹ̀lẹ̀ fàstà sọ́mà kúnà bìmánà fàmtànà Yusuf Yusuf kọ̀ ọ fariga ó pòtẹ́tà rẹ̀ ó du ara rẹ̀ bó wọn fẹ́ ṣe nǹkan yẹn nínú rẹ̀ náà ni wàlláhi àṣìmùkà nínú rẹ̀ ìsìmọ̀ rẹ̀. لكن أعرف نورة النبي صلى الله عليه وسلم صلى أمرت أن أقاتل الناس حتى أشهد أن لا أن تقول لا إله إلا الله فمن قالها عصم مني ها عصم مني ماذا ها رواية عصم مني ما له ونفسه في هذه الرواية عصم مني عصم تعفيل ينوي حفظ أو امتنع المهم إتما عصم هناني منع وحفظ أو حفظ كي وشون كان كي ودابو كان كي ودولا كان níbi káburú má ṣẹlẹ̀ sí nǹkan ìyẹn nípìnlẹ̀ àìsímà ní òdì lábáwá ọlọ́wọ́ ni wọn lọ́wọ́ yà àṣìmùká mínàná ọlọ́wọ́ bá yóò dóòlà rẹ lọ́wọ́ àwọn èèyàn wọ́n ní ìtumọ̀ lọ́wọ́ àwọn èèyàn bíi wípé mínàná kọ́tìlẹ̀ kò ní wáyé nínú ìtàn pé ẹnìkan ló pa àmẹ́sọ̀lá kódà ó ṣẹlẹ̀ nígbà yẹn àmẹ́sọ̀lá ọ̀sán sánábí jókòó sábẹ́ igi wọ́n lọ sínú ogun gbogbo àwọn sáájú ẹ lọ oníkálukú wọ́n sinmi lọ́nà oníkálukú dó lọ́dọọdún ànábì wá jókòó sábẹ́ igi sallallahu alaihi wasallam òun náà ojú ó wá mú ìdá rẹ̀ ó fi kọ igi àwọn tó wà pẹ̀lú ànábì oníkálukú ti ta kété káwọn mọ́tì sọ́ọ̀fù ànábì káwọn owó náà lọ dúró síbi tó dínà sàrí lára kùnkan bọ̀ bó ṣe mú ìdá ọwọ́ ajé ànábì ó ní tààlẹ́ tó lè là ọ́ lọ́wọ́ mẹ́lẹ́ ànábì ní ọlọ́ ọlọ́ ọwọ́ arákùnrin rẹ̀ ó bá bẹ̀rẹ̀ sí ní gbọ́n ọwọ́ rẹ̀ wá ń gbà ọwọ́ rẹ̀ wá ń gbà gbàjọ ọwọ́ rẹ̀ ń gbà ìdà ìbájá bọ́ lọ́wọ́ ẹ̀ ànábì wa mú ìdà ẹ̀ sallallahu alaihi wasallam ànábì mú ìdà ẹ̀ ànábì wa ń bilé rẹ̀ pé tààlẹ́ tó lè gbà wọ́n dálẹ̀ lọ́wọ́ mi oníwọ náà ni ànábìyà wà ọlọ́run so látara àti ilé ànábì sọlọ wà wà ayé wà lọ sọlá ànábì wà yọ̀ dáa ànábì wọn bá yà fún kàmínà ọlọ́run dóòlà rẹ̀ níbi àbúrò àti so lè tó túmọ̀ sí pé kò sí nínú àkọọ́lẹ̀ bó ti wulẹ̀ kó máa bí ọlọ́run ọba nínú àánú ọlọ́run lórí ànábì sọlọ ànábì sallallahu alaihi wasallam kò ní fi ilé ẹ̀dá kankan lọ́wọ́ ànábì jáde láyé natural death ànábì ó jáde láyé bí èyí sì máa kú kì í ṣe bí wọ́n pa á kódà kì í ṣe wípé nǹkan kan ló bù yẹ nínú àgbàdo àtàrà mi máa ṣe nù ànábì yẹn Allahumma inni a'udhu bika an amuta ladiza ọlọ́run má jẹ́ kẹ́mi ìlú ó bọ́ látara wípé èjò lọ́mọ̀ fún jẹ́ kéèkì lọ́sàn tàbí wọ́n sì tàǹbà ànábì ní kọ́lọ̀ kọ́sọ̀ kọ́lọ̀ mọ́gà ṣe wà nígbà tó látara àdé ilé ààbò ọlọ́wọ́ bá yìí ó ń bẹ lórí àdé ìṣẹ́lẹ̀ ọlọ́wọ́ ayé òṣèlú káṣí lọ máa gbé gbogbo ẹnikẹ́ni tí bá ti ń sọ ọlọ́run apájú lọ tàn sí ìjọkan ṣoṣo ọlọ́run táwọn èèyàn táwọn èèyàn ò ní sàrà kọ́dà wọn ó máa gbégbèsè wọn máa ṣe gbìyànjú láti fi òpin sẹ́yìn rẹ̀ gẹ́gbó lè ṣẹlẹ̀ sí àfàwà muhammadu nàìjíríà hàn rahimahullah àwọn èèyàn lọ fún fẹ́ǹsì ilé rẹ̀ yóò láti wọ ilé lọ́la ṣùgbọ́n látara pé ọlọ́run ṣe lẹ́ni tí ìwà rẹ̀ dá ládùúgbò tó ń ti pé ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yóò fara mọ́ ṣùgbọ́n níbi ìwà ó dá sáwọn èèyàn sáré àwọn ará àdúgbò náà wá pariwo náà pariwo lòun náà fi lẹ́nu ẹ̀rí sáré kó tó di pé ó pinnu pé à ìbí yìí ètò tó ń lè gbé lórí kúrò mẹ́rin tó bọ́lá òun ti sọ àmẹ́sọ́ àfẹ́lá mẹ́rin yẹn nílùú mẹ́ka òwújọ́ tí wọ́n panu pọ̀ pé ẹ̀yẹ́ kí gbogbo àwọn ọ̀pá àmẹ́sọ́lá àfẹ́lá òwújọ́ náà bílẹ̀ ìjọ náà ti mọ́ lọ́lọ́run ti pa ànábì láti kó jáde kó nílùú mẹ́ka kó máa lọ́wọ́ kí gbogbo ànábì ṣe ìrìn àjò náà wọ́n tún tẹ̀lé ṣùgbọ́n nítorí pé ọlọ́wọ́ bò ó fi ikú rẹ̀ sọ́wọ́ ẹ̀dá kankan wọ́lọ́wọ́ yà fún so eléyìí lè túmọ̀ wọ́lọ́wọ́ yà fún mùká nílẹ̀ náà ìtọ́lọ̀ ń sọ yìí ọlọ́run sì padà mú sẹ́ ọlọ́run mú sẹ́ bẹ́ẹ̀ tó bá fẹ́ pé ọlọ́run fi kú ànáṣọ́lá àlọ́sálà pé àwọn èèyàn yóò jẹ sábà tánàbí wà nísàlẹ̀ kábàá fún ìrọ́dọ̀ wà ní torí àwọn ọ̀tá tó bú sẹ́kún anẹ́sọ̀lá ọ̀sọ́lá ọ̀sọ́lá káàdọ̀ ìnà wà láàyè má bàa ń jẹun ọlọ́wọ́ pẹ̀lú wa gbogbo dọ́pà nábì lọ́kàn balẹ̀ náà ni wọ́n lọ́wọ́ àfúnùká ọlọ́run yóò dúró láyé kò ní fi ẹ̀mí rẹ̀ kò ní fi ẹ̀wọ̀n lọ àwọn kan wọ̀nyí ó fi anẹ́sọ̀lá ọ̀sọ́lá ó fi lọ́kàn balẹ̀ sọ ọlọ́run ọba tó fi èyí bá ànábì lò sọ́lá ọ̀rọ̀ sọ́lá kọmọ́ṣẹ́ ìfìbẹ́nu kọ̀ọ̀kan wà náà mọ́ tó dájú ní àmọ̀ pé gbogbo ẹni tó bá ti jẹ́ mìíràn tí bá ti ń sọ dáadáa tí ń ṣe dáadáa ẹni ibi òde nífẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ ọlọ́run tó dájú ọlọ́run kọ́ máa bẹ̀rẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan wà ọlọ́run wa subhanahu wa ta'ala ọlọ́run wa parí àyà náà pé inna Allaha la yahdi al-qawma al-kafirin ọlọ́run ò ní jẹ́ kí èrò àwọn aláìgbàgbọ́ ó ṣẹ lórí rẹ̀ àwọn oníṣọ̀lọ́ àrùsàlà kò ní fọ̀nà mọ́ wọn wọn ò ní rójú tú ọ̀rọ̀ wọn lérí àti ṣe ìjàmbá tẹ̀lé rẹ̀ abẹ́ aláṣọ́nà wọ̀tá ara ilé ìtì àgbọ̀rẹ̀ ìpínlẹ̀ ní kò ṣe wà àwọn ìta àti gbọ́tẹ́lẹ̀ náà ti ọjọ́ kó wúlò tẹ́lẹ̀ ọkàn wa inṣọ́ọ̀lá tààlà fọ́sibọ́ ìkọ́lé tó على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته